Ayọ̀ Adésànyà a bí Ayọ̀ Adésànyà ní ọjọ́ kọkànlá oṣù keje ọdún 1969 ní agbègbè Ìjẹ̀gùn ní Abẹ́òkúta lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ìwé St Anne ní ìlú Ìbàdàn ni ó ti ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ lọ sí yunifásítì níbi tí ó ti yege nínú ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́. Ó bẹ̀rẹ̀ eré ìtàgé ṣíṣe nígbà tí ó parí àgùnbánirọ̀ ní ọdún 1996. Ó padà darapọ̀ mọ́ àwọn eré tíátà Yorùbá níbi tí ó ti ṣe olùdarí tí ó sì kópa níbi oríṣiríṣi eré Yorùbá àti Òyìnbó.